يا من هو بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين gbogbo ọpẹ́ ti Allah ni gbogbo ẹ̀yìn ti Allah ni tó ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ni à ń kí ẹ̀yin olùgbọ́ wa níbikíbi tẹ bá ti láǹfààní àti máa gbọ́ àgbọ́ ètò tí a pè ní àlefik fìdín eléyìí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dèdè àsìkò yìí lónìí mo tún ti wà nínú ilé agbára pẹ̀lú Sheikh dọ́kítọ́rù sharobdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní belò ló kọ tí èmi jẹ́ kó tó di gẹ́mọ̀ láǹfààní àti máa bèrè kan àbí kejì tí ẹ fi máa kú wọlé lọ́wọ́ ṣéèfì wa tí wọ́n sì máa dá yín lóhùn àwọn ìbéèrè yẹn màá kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí nípa yí pé ṣéèfì tí a bá ń kírun pàtàkì jùlọ nígbà tí ó bá tábà bẹ̀rẹ̀ ń níbi takbiratul ihram so àwọn ẹlòmíì yálà mọ́mú yálà lára àwọn mọ́mú àbí imam so lẹ́yìn tí wọ́n bá ti ṣe kábàrà lákòókò tán báyìí wọn ò ní káwọ́ máyà wọ́n dá ọwọ́ sílẹ̀ ni so èwo ni ọ èwo ni ọ fẹsẹ̀ rinlẹ̀ nínú ká máa káwọ́ máyà ká ká ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì àbí ká máa dáwọ́lẹ̀ bismillah. alhamdulilayi. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أزواج الصلاة أوريكم قانونين وأوريكم السلام مرام إليه تلون فران النبي صلى الله عليه وآله وسلم صلاة باتكي ní pípàtàkì tó mú kọjá pé ìgbà tí ọlọ́run bá fẹ́ ṣe lọ́ràn yẹn ọlọ́run ní kí màlẹ́kọ̀ mú wá bá nàbì sallallahu alaihi wasallam lókè pẹ̀ ṣùgbọ́n ń ṣe lọ́lọ́run ní kí wọ́n gbé ànábì wá sí sámà wọ́n gbé lọ títí tayọ sámà ẹlẹ́keje ẹ̀yìn ìgbà náà lọ́lọ́run fi sọ̀láàtì lé lọ́wọ́ kò sì pamọ́ sí gbogbo mùsùlùmí pé ńgbà tí ọlọ́run bá kọ́ ṣe sọ̀láàtì ní ọ̀ràn yẹn àádọ́ta sọ̀láàtì òun náà lọ́lọ́run ṣe lọ́ràn yẹn lórí wa kó tó di pé ìpara láàrin sọ́mà kẹfà síbi tọ́lọ́ ti fún ànábì ní sọ́lá láàrin ànábì Musa aleyhi sẹ́lẹ̀ síbi tọ́lọ́ ti fún ànábì ní sọ́lá ànábì ńlọ tọrọ kọ́lọ́n bó ń dínkù kọ́lọ́n bó ń dínkù kọ́lọ́n fi dínkù kù márùn. sọ́lá ti yí ẹnikẹ́ni tó bá fi márùn yìí tó bá fi ráàlì ń tì ọ́ sọ́ra rẹ̀ nípinnu kò sì ní èrè ń jẹ eléyìí tó ṣe pé yóò láǹfààní sí tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù. ọ̀sọ́lẹ́tì òun náà ni orígun kejì nínú àwọn orígun ẹ̀sìn islam márààrún nínú pípàtàkì akramakumullah ọ̀nà àkọ́kọ́ tó lọ́wọ́ kọ bí oníkálukú wa léèrè tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàmù ẹgbà wa kan ṣe àlàyé gẹ́gẹ́ bó ti ṣe wá nínú ọ̀rọ̀ tí ìmáàmù Malik tó gbà wá ó ní ẹnikẹ́ni tó lọ́wọ́ bá fi lè gba sọ́láàtì rẹ̀ òun láwo iṣẹ́ yòókù tó gbélé ayé ṣe ẹni tí sọ́láàtì tó gbélé ayé ṣe tí ó ti jẹ́ àtẹ́wọ́gbà àti àìbùkátà láti wọ nǹkan míì tó gbélé ayé sí torí à ń bùkátà láti mójútó sọláàtì wa dáadáa oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn máa wá gbà ṣe sọláàtì àwọn sọláàtì tó ṣe pé wọ́n ń ṣe kọ̀lẹ́mì lára ọ̀pọ̀ púpọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wọ́n ń ṣe sọláàtì á rí i pé ara lásán ni wọ́n fi ń ṣe ọkàn wọn kò sí níbẹ̀ ẹni tí wọ́n sì ń ṣe sọláàtì tọkàn rò sí níbẹ̀ wàhálà ńlá ni torí de lẹ́yìn báyìí òfin ọlọ́run ọba ọ̀dà lórí pé gbogbo ẹni tí wọ́n ń ṣe sọ̀lá ó gbọ́dọ̀ fi ọkàn sí i àti pé ọwọ́ àwọn abẹ ìtàní ládá nínú lórí rẹ̀ nínú àwọn sọ̀lá títà máa ń ṣe òun náà ni gbogbo ìta bá ṣe tọkàntọkàn anabi wa sallallahu alayhi wa sallam ọkọ wa báwo láti ṣe máa ṣe sọ̀lá wọn ni sallu kama ra'aytumuni usalli kẹ́bù tó ṣe wá nínú hadith malik ibn al-huwayrith radiyallahu ẹ máa ṣe sọlá àti gẹ́gẹ́ bí ẹ ti ṣe rí mi pé mo ń ṣe sọlá tẹ́lẹ̀ yìí bá rí bẹ́ẹ̀ tó sì yé wa dáadáa agbọ́dọ̀ mójútó pé a kàn máa ṣe sọlá tiwa ní wàá ń darúkọ lọ́nà àtúnṣe pé kò nítumọ̀ yẹnì gbára dálẹ̀ lásán gẹ́gẹ́ bá nàbí wa ti ṣe ṣe sọlá bẹ́ẹ̀ náà ni gbogbo agbọ́dọ̀ máa ṣe sọlá. ó wá nínú hadithi Wa'il ibn Hujr radiyallahu anhu ó ní ààrí ànábìrì ní ìdúró lórí sọlẹ àyàfi kọjá ẹni tó gbé ọwọ́ ọ̀tún rẹ̀ lórí ọwọ́ òsì yìí máa ká ọwọ́ rẹ̀ léra wọn lórí àyà rẹ̀ ni ní gbogbo ìgbà tí máa ń ṣe sọlẹ ẹni tí wọ́n ti sọ láti ti ń dáwọ́lẹ̀ ní tó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀ nínú àwọn èèyàn ohun tí apá kan nínú àwọn olùmẹ̀sìn Islam tí wọ́n sọ òun náà ní nǹkan tí ọ̀pọ̀ nínú wọn máa tẹ̀lé láì dìlà pẹ̀lú pé sí ọ̀rọ̀ olùmọ̀ yìí tó ṣe déédéé pẹ̀lú èyí tó gún régé jù nínú àwọn ìgbà wa látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam àbí kò rí bẹ́ẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé lọ́dọ̀ ìmáàmù Malik àwọn ìgbà oríṣi mẹ́ta ló wà lọ́dọ̀ rẹ̀ nípa kíkáwọ́ lórí ara wọn lókè àyà so ìgbà wa kan wà tó ní a lè ṣe bẹ́ẹ̀ nínú náfìlà a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nínú ọ̀ràn yìí ìgbà wa mi wà tó pé a kò gbọ́dọ̀ ṣe rárá so eléyìí tó wá jẹ́ eléyìí tí wọ́n máa madhabul maliki àti wọ́n máa lé lórí òun náà ni wípé a gbọ́dọ̀ ṣe nínú sọláàtì tó bá jẹ́ ọ̀ranyàn bó tilẹ̀ jẹ́ pé alqadi Abdul Wahhab al-Baghdadi àwọn fi hàn wípé ìgbà wa tó wá látọ̀dọ̀ Malik kíkẹ́ ká ka lórí ara wọn òun lọ yẹ ká fún lọ́lá jù eléyìí ni mas'ala ń pè ní ọ̀dọ̀ wọn màlìkíyà ní ta'arud al-mashhur wal-rajih ta'arud al-mashhur wal-rajih eléyìí tó gbajúgbajà nínú ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ nínú madhab al-maliki òun ni pé má kàwọ́ lórí ara wọn eléyìí tó wá tẹ̀wọ̀n jù lẹ́rìí òun náà ni pé á gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì á wà kàláyà wa tó sì dájú ni pé ètò tẹ̀wọ̀n jù lọ́yẹ ká máa tẹ̀lé kì í ṣe pé eléyìí tó gbajúgbajà lásán torí ẹ̀ ìwọ̀n màá yára tó ń tẹ́tí gbọ́rọ̀ yìí ìlànà sànàbì sallallahu alaihi wasallam ní pé gbogbo ìgbà téèyàn bá wà ní dúró nínú sọ̀dá kéèyàn káwọ́ ọ̀tún kó ka lórí tòsì kó wá gbé lórí àyà rẹ̀ ètò sì tún tẹ̀wọ̀n jù náà ni pé kò sí ìyàtọ̀ láàrin ìdúró tí máa síwájú rùkú wọ̀ àti ìnáró tí máa wá lẹ́yìn rùkú wọ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé dúró lèèyàn wà kéèyàn káwọ́ lórí ara wọn kí ọwọ́ ọ̀tún wà lórí tòsì ká gbé láyà wa gbígbé ọwọ́ láyà òní súnà kìí ṣe ká gbé ọwọ́ lé òkà àyà kìí sì ṣe ká káwọ́ sísàlẹ̀ dòdò. jazakumullahu khairan jaza o oh nine o oh five one six four five four three eight o oh nine o fifty one sixty four fifty four thirty eight nọ́mbà tí ẹ lè máa fi pè wọlé dá sí ètò máa fi béèrè béèrè kan àbí kejì náà lọ́wọ́ sheikh wa ẹ lọ́rùn salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. a kú ọlá ìṣúná. ẹ ṣe mọ̀mọ́. ọlọ́run pa yín lẹ́sàn-án rẹ o. àmín. mo kí bàbá wọn wọ́n pa ẹ́ di ẹ̀sìn o. àmín kí ni ìbéèrè yín. ìyá àjàrà ló sọ̀rọ̀ látòkè owó dé Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ bàbá ni pé torí gbogbo wa la ọ̀sán rẹ̀ kọ́lọ́run fà wá yọ. kí n rí ọjà kan ní ìsìn kí n rà ní ẹgbẹ̀rún mẹ́fà wọ́n ẹgbẹ̀rún mẹ́fà àtàkùn méjì àbọ̀ kí n wá kó bóde. Hmm fúnra rẹ̀ lọ́jà o láti ọ̀dọ̀ wa kọ́. láti òfin ọlọ́run bá wa téèyàn bá rajà ọjà tá a ra islam ò bínú sí i pé kéèyàn tajà kéèyàn jèrè ọlọ́run ẹlẹ́dàá wa ni wa ahallallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́run ṣe káràkátà lẹ́tọ̀ ṣùgbọ́n wèlé ọlọ́run ọba ṣe léwọ̀ tá a bá wá rajà ní ìkan tá a rí ta ní èmi pẹ̀lú èrè halal ni èrè tó wà lórí rẹ̀ yẹn èrè kan ò sí lábẹ́ òfin ọlọ́run ọba wa tí wọ́n ń pè ní èrè àjẹwò tó pin ìgbà tó bá ṣe é pé kìí sọ̀nà jàǹbá àbí àlùmọ̀kọ́rọ́ yìí kan òun náà la gbà láti fi jẹ èrè tá a jẹ yẹn. so àmọ́ tó bá jẹ́ pé ọjà tá a rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti rà ní wọ́pọ̀ a sì máa mà lọ ra àwa kó pamọ́ ọjà tá a wá kó pamọ́ nígbà tá a wá rí kọ́ wọn la wá kó jáde la bẹ̀rẹ̀ sí ní ta. Hmm. nínú àdéhùn anábì Muhammad sallallahu alayhi wa sallam wọn ni la yahtakiru illa al-khati' ẹnìkan kì í kọjá pamọ́ fi máa retí ìgbà tí ó wọ̀n àyàfi aláṣiṣẹ́ ẹ̀dá. Hmm. torí ẹ̀ islam faramọ́ ká rajà ká kó pamọ́ ká máa fi retí ìgbà tí ó wọ̀n lópin ìgbà tí ọjà tá a rà tá à ń fi retí ìgbà ọ̀wọ́n tó bá jẹ oúnjẹ àbọ̀ kan nínú tá a máa fi tún oúnjẹ ṣe. torí ẹ̀ gẹ́gẹ́ bíi kéèyàn kó oúnjẹ táwọn èèyàn máa jẹ pamọ́ bíi lùbọ̀ bíi gàárì bíi ìrẹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọjà táwọn èèyàn tí wọ́n máa jẹ lóúnjẹ bẹ́ẹ̀ náà ni ní tá a máa fi kún oúnjẹ sí bíi epo bíi òróró bíi iyọ̀ bíi ṣúgà bíi magí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tó jẹ́ oúnjẹ àbí tá a máa fi kún oúnjẹ sí haram ni lórí wa ká kọjá pamọ́ ká wa máa ká kóró ọjà bẹ́ẹ̀ pamọ́ ká máa fi retí ìgbà tí ọ̀wọ́n àmọ́ tó bá yẹ pé kìí sóúnjẹ kìí sì sèǹtì wọn máa fi túnjẹ sí gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n fi ń kalẹ̀ páànù kalẹ̀ hmm èso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ilé ìkòsí tó burú ẹ̀rọ ẹ̀kọ́ pamọ́ ẹ̀yin lẹ́nu. hello. hello sir. ó kọ yín. orúkọ mi ni gbadebo. láti wo. láti sùpẹ́lẹ́kọ̀. kí ni ìbéèrè yín. ìbéèrè yẹn láti mọ̀ tẹ́tẹ̀rẹ̀ pé ànábì Ìsá wọ́n hmm. ti tọ́tọ́ sọ́mi ẹ̀mí mímọ́ ni lálùkùrá. ẹni. ọmọ ẹ̀mí mímọ́ ní anabi isa nínú alukur'an. tọ a ti gbọ́ bẹ̀rẹ̀ yìí. alhamdulilayi alukur'an náà nìkan ó ní ìwé tó ṣe àlàyé yékéyéké nípa anabi isa alayhi salam anabi isa wọn ìdákọ rẹ̀ lásán hmm. gẹ́gẹ́ bí àwọn anabi mi lábẹ́ òfin Ọlọ́run bá wa hmm. láì jẹ́ pa fi alayhi salam àfikún hmm. ẹni tí ò gbọ́ lárúbáwá ó lè máa wo pé kí ni alayhi salam yẹn ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ ọba kò máa bá a. Hmm. bẹ́ẹ̀ náà ni a máa ń sọ fún gbogbo ránṣẹ́ ọlọ́run hmm. tọ́lọ́run bá ránṣẹ́ àgbáńlá yìí ọlọ́run ni wasalaamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. tọ́lọ̀ bá rí báyìí anábì Isa alayhi salam ẹ̀dá ọlọ́run tọ́lọ́run dání látara àyà láì kò sí bàbá ọlọ́run ọba sì fi sàmì ni nítorí káwọn èèyàn lè bá a dá ma hmm. bí agbára ọlọ́run ti ṣe pọ̀ tó kẹ́ bó ti ṣe jẹ́ kó dẹ́nì kárí. Hmm. kò sí bàbá kò sí yà hmm. òun náà ni bàbá ńlá gbogbo wa adam aleyhi salam ó sì tún dá ẹ̀dá mi látara ọkùnrin lásán láìsóbìnrin òun náà nìyá ńlá gbogbo wa hawa aleyhi salam hmm. bẹ́ẹ̀ náà ni ó wá ṣẹ̀dá ànábì aleyhi salam ó dáhùn látara obìnrin láìsọkùnrin obìnrin tó tara rẹ̀ dá òun là ń pè ní mariam aleyhi salam hmm. ọlọ́ọ̀lọ́run alákọ̀ máa bọ̀ náà. wọ́n á ṣẹ̀dá àwọn àyókù tá a ṣẹ́kù hmm. ó ṣẹ̀dá látara bàbá àti ìyá gbogbo eléyìí ń tọ́ka sí agbára ọlọ́ọ̀ni nítorí fọkùnrin àti obìnrin gan tó pàdé tí wọ́n ṣòwò àti bímọ kí lẹ́yìn mà tẹ̀sí agbára wo lẹ fi mọ́mọ́ wáyé ayé hmm. mayé òjò tó ti rọ̀ tilẹ̀ ti mu bọ́lá wọn bá fẹ́ dẹ̀dà ẹ̀dá kan lè dẹ̀dà torí ẹ̀ anábìrì Isa alayhi salam kò ní bàbá Hmm. ìyá lásán lónìí. a àìwá ní bàbá òun kò sọ́dọ̀ lọ àìní bàbá òun kò sọ́dọ̀ ọmọ lọ hmm. àìní bàbá òun kò sọ́dọ̀ mẹ́ta lọ́kàn lọ hmm. nítorí pé Adam kò ní ìyá kò ní bàbá òun ọ̀dọ́ lọ kò dọ̀ ọmọ lọ kò mẹ́ta lọ́kàn lọ bẹ́ẹ̀ náà nìyá ńlá wa wọn náà ìyá lásán náà ni wọ́n bẹ́ẹ̀ náà ṣùgbọ́n lọ́n pali pẹ̀lú pósẹ́ ní ó sì sọ clear ó lẹ́yìn ọmọ Israel ọlọ́run ọba ara mi sí yín mo sì jẹ́ olùjẹ́rìí òdodo hmm. sí nǹkan tó ti síwájú mi kí ló síwájú rẹ̀ anabi Musa aleyhi salam ó ti síwájú ẹ̀ anabi Musa ti sọ fún wọn ṣáájú kó tó lọ nípa apá anabi Isa ń bọ̀ hmm. ó sì sọ àwọn asẹ́ tí ó wàá jẹ tó iṣẹ́ tí mò ń jẹ àti bí mo ti ṣe dé ìjẹ́rìí òdodo ni ṣe ń tọ́lọ̀ wọn bá ti fi rán anabi Musa aleyhi salam sí yín torí ẹ ẹ gbà mí gbọ́ ẹ tẹ̀lé mi ẹ sì rí pé àwọn ọmọ Israel wọn ò gbà gbọ́ àwọn ọmọ Israel wọn takò àwọn ọmọ Israel wọn kọ dínà kó rí sẹtọlọ fìràn jẹ nítorí pé nínú tí ó takò ọpọlọ àwọn ọmọ Israel nípa ríran tọlọ ran nàbẹ Ìsá alayhi salam àkọ́kọ́ oná ní pé ọ̀nà tí wọ́n gbà bí hmm. báwo nìyẹn ṣe wálé ayé látara obìnrin lásán láì ní bàbá hmm. torí ẹ̀ ni wọ́n ṣe ń sọ fún ìyá rẹ̀ nígbà tí ìyá rẹ̀ gbé wá bá wọn hmm. wípé ìwọ ọmọ Harun kí ló ṣe ọ́ bàbá rẹ̀ ṣe èèyàn burúkú ìyá rẹ̀ ṣe ìsọ̀npanṣágà hmm. níbo ni wọ́n ti wá rọ̀ mọ́ so ọlọ́run ọba ẹlẹ́dàá wa sì ti fún anabi isa lọ́rọ̀ sọ ní kí a tán bí ó sọ fún ìyá rẹ̀ pé wa imma tarayinna min al-bashari ahadan faquli inni nadartu lir-rahmani sawman falan ukallima al-yawma èmi ti ṣèlérí fún olúwa ẹlẹ́dàá mi hmm. wípé ní bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ nípa ọmọ yìí lónìí Hmm. torí ẹni tó bá fẹ́ gbọ̀n kankan nípa rẹ̀ òun náà ni kò bí léèrè. Hmm. so báyìí nígbà tán sì bi ànábì Ìsá léèrè pé bóun jẹ́ ti jẹ́ nígbà tán ní a gbọ́ pé ìyá rẹ̀ yìí báyìí nìsín ìwọ ọ̀yá bàbá rẹ̀ ṣèyàn burúkú ìyá rẹ̀ sùn pàǹsága bó ló ti rọ́ọ̀mà ànábì Ìsá ló dá wọn lóhùn. ọ̀la hmm. inni Abdullah ọlẹ́rú ọlọ́run ọba ni kí ni wọ́n ń pè lẹ́rú ọlọ́run ẹni tó àtàní alkitab ọlọ́run الكتاب، fún mi من tírà وجعلني نبيا yóò sì ṣe أكرمكم الله، rẹ̀. النبي torí ànábì Ìsá kò ní bàbá ìyá lásán lónìí kò wá sọ di nǹkan kan mí yàtọ̀ sí èèyàn gẹ́gẹ́ bíi tiwa ṣùgbọ́n lọ́n pálí ó ṣe ní ìrànṣẹ́ rẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá sọ náà ó ní inna mathala Isa 'inda Allahi ka mathali Adam khalaqahu min turabin thumma qala lahu kun fayakun lájọ́jú àpèjúwe anabi isa aleyhi salam lọ́dọ̀ ọlọ́run ó dàbí àpèjúwe anabi adam aleyhi salam lọ́dọ̀ pé látàrí ìpè lásán lọ́lọ́run bá ti ṣẹ̀dá bàbá ńlá wa hmm. ọlọ́run á pàṣẹ pé kó déyàn kó sì hmm. déyàn bẹ́ẹ̀ náà ló dá anabi isa látara ìyá rẹ̀ ọlọ́run ní kí màlẹ́kọ̀ fẹ́ mi sí lára hmm. ẹ̀mí yẹn di ànábì Ìsá látàrí àṣẹ ọlọ́run tí fi pé kí nǹkan di nǹkan kan kó sì hmm. di bẹ́ẹ̀ hmm. bẹ́ẹ̀ náà ló dé mi pẹ̀lú rẹ̀ náà látara bàbá àtìyá wa àwọn kan gbìyànjú ni ọlọ́run ló wá fàṣẹ sí pé ká déyàn làbá fi déyàn eléyìí ni ànábì Ìsá alayhi salam ṣùgbọ́n tó ń pè lẹ́mìí mímọ́ yẹn òun náà ni ruuxul kudus malayika jibril alayhi salam ní jẹ́bẹ̀ ní malayika yóò ṣe wá jẹ́ bàbá fún yàn Hmm. kò lè jẹ́ bàbá fún yàn àwọn mọ̀lẹ́kà kì í jẹ àwọn mọ̀lẹ́kà kì í mu hmm. àwọn mọ̀lẹ́kà kì í sùn hmm. àwọn mọ̀lẹ́kà wọ́n yẹn ṣe ẹ̀dá tó jẹ́ pé àwọn abóbìnrin sùn bóbìnrin ṣe kún a'udhu billah. so malaika jibril alayhi salam kìí sùn ní bàbá sanabi isa alayhi sanabi isa ò ní bàbá ìyá lásán lónìí. naam hello. hello. ó kọ yín. salaamaleykum. wa salaam ó kọ yín orúkọ mi ni màkà àti balagiri akárí òkòkò. kí ni ìbéèrè yín kí ni ìbéèrè yín. ìbéèrè tèmi ni pé lárí ìmọ̀ọ́rù mi lójú pé mùsùlùmí hmm. pẹ̀lú àlùwàlà oníyẹ̀pẹ̀. Hmm. mo wá mọ̀ wò pé àlùwàlà oníyẹ̀pẹ̀ yìí ìjọ náà tọ́jú náà pẹ̀lú ìran kíkí bíi tolómi náà mo ní ìjàmbá wa léèrè. ọ̀dà ẹ ṣé o. yàtọ̀ yàtọ̀. alhamdulilayi àkọ́kọ́ kìí ṣe àlùwàlá oníyẹ̀pẹ̀ ni wọ́n ń pè àtẹ̀yẹmọ̀m hmm. ẹ̀yin náà bá mi kọ́ ọ́ máa ń ṣe ń pè àtẹ̀yẹmọ̀m àtẹ̀yẹmọ̀m hmm, yẹn ọlọ́run ẹlẹ́dàá wa ó ń bẹ nínú tó bùn wa hmm. yàtọ̀ sí gbogbo àlòmà tó ti síwájú nítorí pé gbogbo ìgbà lọ gbọ́dọ̀ sin lọ tí ó bá sómi báwo ló ṣe sin lọ kìí sì ṣe gbogbo ìgbà lómi lè wà tó èyí sì ṣe gbogbo àyè láti lè rómi hmm. ṣùgbọ́n gbogbo gbàtàsìkò àti sinlọ́n pẹ̀lú sọ láti bá tó lọ gbọ́dọ̀ sinlọ́n hmm. nítorí ẹ̀ ẹ̀ rí i pé àlùwàlá àwọn àjọ tó síwájú tasiwaju anabi sọlọlọ àdìsọlá àwọn náà lálùwàlà hmm. lápẹjúwe anabi sálùwàlà ó fọ àwọn oríkèé rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó tún sálùwàlà nígbà míì ó fọ àwọn oríkèé rẹ̀ lẹ́ẹ̀mejì méjì ó tún sálùwàlà nígbà míì ó tún fọ àwọn oríkèé rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta hmm. ó wá sọ̀rọ̀ báyìí ó ní hàdà wudu'i wa wudu'ul anbiya'i qabli àlùwàlá tèmi ni ó náà sì nírú àwọn àlùwàlá àwọn ànábì tó ti síwájú tẹ́lẹ̀ yìí fi hàn yí pé àlùwàlá kìí sàwọn nìkan la ní hmm. àwọn ẹni tó síwájú wa náà máa sálùwàlá hmm. àyàfi tó bá pé àwọn ọmọ tí ṣe wọn tún ò ṣe má nínú àwọn tó ti síwájú anabi sallallahu alaihi wasallam anabi ọlọmọba anabi musa anabi isa anabi dawud anabi zakariya anabi suleiman anabi ibrahim anabi shuaib gbogbo àwọn anabi ọlọyìn àwọn náà lálùwàlà tí wọn ń ṣe gẹ́gẹ́ bí àlùwàlà tiwa ṣùgbọ́n àtẹyẹmọ àwa nìkan ńlọlọ́wọ́n bá fún àwa nìkan lọ́lọ́wọ́n bá fún ní àtẹyẹmọ àtẹyẹmọ hmm. yẹn òun náà ní pété àbárò mi a ṣe àtẹyẹmọ hmm. a rómi ṣùgbọ́n à ń sáré. Hmm. tá a fi ní lè lomi torí pé omi yẹn tá a bá lò ó lè dákun ara ẹ̀ tí ń ṣe wa hmm. àbó lè mú kí a má tètè ní ìgbádùn hmm. látàrí ààrẹ tí ń ṣe wá yẹn àtikọ́jọ́ pé aró mi omi ń bẹ wá ju wa ṣùgbọ́n ewu ń bẹ lójú ọ̀nà àti gbàdébẹ̀ so islam gbà pé àlè ṣe tẹ̀yàmù tẹ̀yàmù wa ni pé ká mú ọwọ́ wa méjèèjì ká fi gbá ilẹ̀ Hmm. tàbá fi gbálẹ̀ hmm. káwá gbọ̀n pẹ́pẹ́pẹ́ hmm. àìbá mà tí nǹkan kan bá ti lẹ̀ mọ́ wa lọ́wọ́ kọ́mọ bàjẹ́ pé a máa fi ń bọ́jú yọ ha wa lójú tí wàá pẹ́pẹ́pẹ́ àwọn afọwọ́ wa méjèèjì wọn wa láì jẹ́ pé a fi kọ̀rọ̀ kan sílẹ̀ ọwọ́ ẹyọ kan tá a ti fi náà òun náà láti wọn wa méjèèjì àdòdì ibnu yasir radiyallahu anhu hmm. sahih al-imam muslim àtàwọn àtìrà mi hmm. eléyìí là ń pè ní àtẹ̀yẹmọ. Ah, kó tó di pé a tẹ̀síwájú láti máa mú ìpè kan àbí méjì ẹ jẹ́ kí n máa fàsìkò yìí sọ fún ẹ̀yin olùgbọ́ wa òun àyí pé ẹ tún láǹfààní o láti máa wò wá ketekete lórí ìkànnì ojú ìwé wòmíwọ Facebook ah, ẹ lè máa wò wá níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń ṣe ètò yìí ẹ̀yin náà ẹ máa share rẹ̀ káàkiri kó máa tàn kálẹ̀ kí àwọn èèyàn kí gbogbo akálèdíjọ máa jẹ àǹfààní ọ̀rọ̀ olówó ibi eléyìí tí à ń gbọ́ yìí ẹsẹ̀ ní orí ìkànnì olùkọ́ra power seven ten eleven ògbómọ̀ṣọ́ power seven ten eleven ògbómọ̀ṣọ́ ẹ̀ máa rí wa wò lórí facebook live ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ wa àkìyìn púpọ̀ jazakumullahu khairan jaza ẹ lọ́hùn. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ẹ bá a pa rédíò yín ẹ bá a pa rédíò yín ní alákọ̀ọ́kọ́ ọ̀yá à ń gbọ́ yín bá wa aleykum salaam wa rahmatulah. àbú abdullahi ló ń sọ̀rọ̀ láti stadium. kí ni ìbéèrè yín. ẹ jọ ìbéèrè yín lọ báyìí pé kí ni àdúrà tí èèyàn máa ń ṣe hmm. nígbà tí èèyàn bá fẹ́ pa ẹran àkíkọ. nígbà tí èèyàn bá fẹ́ pa ẹran àkíkọ. ẹran àkíkọ ẹran àkíkọ. alhamdulilayi bá a bá fẹ́ pa àkíkọ kò sí hmm. ìyàtọ̀ láàrin rẹ̀ àti ẹran míì tá ń pa hmm. bisimilahi allahu akbar bisimilahi allahu akbar so tó bá ti sọ bẹ́ẹ̀ ó ti parí ṣùgbọ́n àṣàkíyèsí gbogbo ẹran tó bá fẹ́ pa láyé àṣàkíyèsí pé à ń pa fún Allah ní orúkọ Allah Allah kò lẹ́ran yín jẹ hmm. ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ pa fún Allah hmm. ní orúkọ Allah ìgbà hmm. náà ènìyàn jẹ jíjẹ. ó jọ sí i so nítorí de ẹni tẹ bá tilẹ̀ pa fún Allah ó ti parí nǹkan ń pè ní ìjọsìn náà nìyẹn so nítorí de eléyìí báyìí bẹ́ẹ̀ ti ṣe pa ẹran àkíkọ́ nù ṣùgbọ́n ẹ wàá fi kún nínú ọ̀rọ̀ yín pé ìwọ lọ́n eléyìí ni àkíkọ̀ ọmọ mi lágbájá hmm. eléyìí ni àkíkọ̀ ọmọ mi lágbájá kì í sàníyàn ẹ sọ ní ọ̀rọ̀ ìwọ Ọlọ́run eléyìí ni àkíkọ̀ ọmọ mi lágbájá. ní gẹ́lẹ́ bá a ti ń sọ yìí náà ṣé lárúbáwá ló gbọ́dọ̀ wá jẹ́ ní àdúgbò. ẹ ẹ̀yàn ọ̀gbọ́ lárúbáwá tẹ́sí wa lọ sọ nǹkan mi ẹ sọ léde Yorùbá yín tẹ gbọ́ náà ọ dà jẹ́ bẹ́ẹ̀ tó fẹ́ dà níyàn ni táwọn máa lọ sí karambà pé nàwọ̀ ẹ̀ tó kìíní kan Hmm. wọ́n á mọ̀ lọ́kàn rẹ̀ hmm. wípé mo fẹ́ ṣe sọ láti báyìí wọ́n á mọ̀ ní yorùbá rẹ̀ ó ti tó. hello. hello ẹ káàárọ̀. orúkọ yín tí ẹ ti ń pè yìí. àbúrò àwa mi ni láti ilé rẹ̀ sàlẹ́yìn. kí ni ìbéèrè yín. ẹ jọ a kí àwọn dókítà wa. ẹ ṣé o. àlékún agbára ọlọ́run àti fún wọn. àmín masha allah. ìbéèrè mi ni wípé wọ́n ní àwọn sábà wa hmm. àti àwọn aṣíwájú wípé tí wọ́n bá tẹ̀lé pé etí aṣọ ẹni wọ́n fi máa lù wọ́n. ìbéèrè mi wá ní pé ṣé bí hmm. àwọn àwọn ìyàwó tí wọ́n sì sẹ́yìn náà ti máa ń hùwà kí ni àwọn náà máa hùwà tó fi jẹ́ pé etí aṣọ ni fi máa lù wọ́n pẹ̀lú àwa tá a wà ní ìṣẹ́yìn náà. ṣe alhamdulilayi islam islam ẹ̀sìn tó dáa púpọ̀ ni hmm. ẹ̀sìn tó dáa púpọ̀ ni nítorí pé kí láǹfààní kí islam wá sínà fún akókò ọmọ àlùyàwó rẹ sàǹdà kọ ọmọ gbáǹkùmà so kò bó kò kọ ọmọ lẹ́ka àti pàṣán kí wọ́n ṣe léṣe kí wọ́n dá lápá kí wọ́n dá lẹ́sẹ̀ kí wọ́n rọ́ lọ́rùn so gbogbo ajọ kí lẹ́yìn ọ̀rẹ́ yìí wọn náà ló tún ní bọ́ọ̀bì bọ́ọ̀bì báwo hmm. torí ẹ̀ ló ti jẹ́ pé islam ó ti mọ̀ pé àwọn obìnrin wà fẹ́ mm. kí wọ́n máa hùwà láìlẹ́kọ̀ọ́ hùwà mm. láìgbọ́rọ̀ sáwọn ọkọ wọn. Mm. so bọ́lá ń sì ṣe dá àwọn obìnrin generally àwọn máa hurú àwọn àwà báwọn. ọlọ́run á dá àwọn ọkùnrin ní àtòdìjẹ bẹ́ẹ̀ àwọn máa láfaradà àwọn máa lámúmára àwọn máa níṣòro. so tí a bá wá rí kóbìnrin wọ gbọ́rọ̀ sí wa lẹ́nu mọ́ àlàkalẹ̀ tẹ́sán islam wa láàmà tẹ̀lé. alákọ̀ọ́kọ́ fàáyìlú ọ̀hún ẹ̀ ṣe wáàzì ìkìlọ̀ ni wọ́n ń pè wáàzì ẹ ṣe ìkìlọ̀ fún àwọn obìnrin yẹn hmm. tó bá wù tó bá gbọ́ ìkìlọ̀ àdúpẹ́ fọlọ́ tí ó bá gbọ́ kìlọ̀ ọlọ́ni wahjuruhunna fil madaji hmm. ẹ kọ̀yìn sí wọn ní bùsùn hmm. orí bùsùn yẹn náà lẹ́jọ wà so èèyàn wà kọ̀yìn sí nígbà tí ń retí kẹ́ kọjú so àti ṣé ó lágbára ẹni tó bá lámùmára tó láfaradà ni ó lè tẹ̀lé dáadáa. Hmm. so nítorí pé ẹni tó ti sè ọ́ ti ń bí ọ́nú tí gbogbo nǹkan ti ń ṣe tí ò bọ́ láàmú. Hmm. ẹ̀sìn islam tún ní orí ibùsùn kan náà lẹ́jọ́ àdúró pé islam ọ̀fẹ́ kọ kọ́lẹ̀ islam ọ̀fẹ́ kó lé dànù. Hmm. so ìdí nu tó fi ní orí ibùsùn kan náà lẹ́tùjọ wà ṣùgbọ́n kàkà kó jẹ́ pé ẹ̀jọ̀ kọjú síra ẹ̀yìn ọkọ̀ sí. tí ọba wa gbọ́ gbaná ọlọ́run ọlọ́run ọ̀rẹ́lẹ́dàá wa sọ pé wọ́n borí ẹ wá lù wọn gbà náà. so lulu yẹn ẹnì pé ẹni tí ò bá gbẹ́sìn Islam yọ ọmọ bá wọn ní kí wọ́n lu obìnrin wọn ní kí wọ́n lu kíníkan ẹ ẹ ẹ tó á gbé ìgbà tó yìn fóbìnrin kan so àbẹ́ni hmm. jọ́ pé ọmọbìnrin ó sin lọ síbi kan gbàdán dé orí gádà ọkàn tì bọ́ sínú odò ni ó kú dànù hmm. so islam sọ pé ẹ lù wọn islam wà sọ torí pé tẹ́lẹ̀ ń bá gbọ́ pé ẹ lù wọn lásán hmm. yóò tún máa lọ tọ́jú kùnkùnmà yóò máa tọ́jú àké yóò máa tọ́jú kòbókò rárá wọ́n ní ẹ lù wọn lólù tó ṣe é pé kò ní ìpanilára nínú kò ní ìsẹ́niléegun nínú torí ẹ̀ náà ni wọ́n sọ pé àwọn sọ̀hábà táwọn ìyàwó tí wọ́n bá sẹ́wọ̀n wọ́n kàn kó etí aṣọ jọ wọ́n kàn fi nà wọ́n lẹ́sẹ̀ ni pé má tún ṣe bẹ́ẹ̀ mọ́. Hmm. sọyìn wá sọ pé àwọn obìnrin ti wà yìí pẹ̀lú ìwà tí wọ́n ní lọ́wọ́ hmm. ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló burú bàjẹ́ hmm. ṣé tá a bá wá pé tí aṣọ tá à ń fi ń lò wọ́n ṣé irú àwọn obìnrin wọn súnmọ́ pé wọ́n gbọ́rọ̀ so ọ wá nínú hadithi kan nígbà nàbì sallallahu alaihi wasallam ó ní ẹ má máa lu àwọn obìnrin so Umar ibn al-Khattab radiyallahu anhu wá gbọ́ wá sọ́kà wà nábì wọn ní kí wọ́n má lu wọn kó lóde tí wọ́n nílò àwọn obìnrin tó yẹ kí wọ́n ń ṣàgbèrè sọ́kọ wọ́n máa hùwà láìlẹ́kọ̀ọ́ sọ́kọ anabi sallallahu alaihi wasallam ní ọ̀dà kò burú ẹ máa nà wọn nígbà tí anabi ní kò burú ẹ máa nà wọn nígbà tí ilẹ̀ ọmọ hmm. gbogbo ilé àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam ló ti kún fáwọn ẹni tó wá dẹ́sùn ọkọ lọ́kàn lu àwọn tí wọ́n lu àwọn tí lànàbì sallallahu alaihi wasallam àzọ fún wa pé ah, ẹni tí wọ́n ti ń lu ìyàwó rẹ̀ báyìí kò sínú àwọn èèyàn tó dànù yìí kò sínú àwọn èèyàn tó dànù torí rẹ̀ lólù tó yẹ pé ẹni tá a lò rí bẹ́ẹ̀ hmm. tá a kàn mú etí aṣọ tá a kó bo hmm. nítorí dájú ni kó náà yọ sọ wa rẹ̀ wò hmm. nígbà tó bá dìgbà mi yàtọ̀ sí lẹ́yìn nígbà tá a bá sọ pé àwọn obìnrin tiwa ṣé irú bí ọ̀ràn wọn àwọn náà wàá tún wá béèrè pé àwọn ọkùnrin tiwa náà sẹ́rù wà táwọn sọ̀hábà ń hù sáwọn ìyàwó wọn làwa náà ń hù sáwọn tiwa náà ní. sọ wọn wà nù. àti wọn jẹ bó ti ṣe ṣe. jazakumullahu khairan jazaa oh nine oh five one six four five four three eight oh nine oh five one six four five four three eight nọ́mbà tí ó ń lu já ibi tí a wà yìí nìyẹn ẹ lọ́hùn. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Orúkọ yín. Àti dàtú wa ẹ̀kú ètò. Ẹ ṣe àdúpẹ́ o. Màlámà ní sọ̀rọ̀ láti sọ àbúrò kára. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ó pín sọ́nà méjì. Ìbéèrè tó ń béèrè. Àkọ́kọ́. Àkọ́kọ́ ni pé kí ló máa ń fà sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí obìnrin bá kú àtọkọ rẹ̀ bá kú fún ìfẹ́ fẹ́ wọn tí wọ́n mọ̀ sá fún wa. Hmm. Ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àgbókọ̀ mùsùlùmí mùsùlùmí tó kù bá kú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ yóò ti wẹ òkú hmm. ìbéèrè mi ìdílé àná rẹ. alhamdulilayi wọn ní kí ló dé hmm. tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí tí ọkọ obìnrin kan bá kú hmm. wọn yìí fẹ́ fẹ́ wọn mọ́ ẹlòmíì gbàtọ́kọ rẹ̀ sì kú sí ó sì ń bẹ lọ́dọ̀ òmíì ó ti tayọ ọ̀dọ́ kò tí dàgbà jù so yóò wá jẹ́ pé yóò dẹni tí wọ́n pati hmm. yóò mọ wá sẹ́ni bẹ́ẹ̀ lọ láì jẹ́ pé yóò lọ́kọ mímọ́ eléyìí tó jẹ́ pé ó já sí ìyà gidi ìyà ńlá so tó ṣẹlẹ̀ Allahu alam àkọ́kọ́ àkọ́kọ́ ń pàrọwà fún gbogbo àwa tí à ń tẹ́tí gbọ́rọ̀ yìí hmm. tí a jẹ́ mùsùlùmí ká gbìyànjú láti rí i pé irú ìwà bẹ́ẹ̀ amúhásókùn hmm. àti ṣèrànlọ́wọ́ fún àwọn obìnrin tó ṣe pé ọkọ kú òfin wọn sílẹ̀ táwọn náà sì lẹ́mìí àti lọ́kọ míì pípé kárẹ́ni tí yóò máa fẹ́rù wọn nítorí pé nínú fífẹ́rù wọn á dènà burúkú pọ̀ aburú pé káwọn náà máa ṣèrànù ká á dènà rẹ̀ aburú pé káwọn ọmọ wọn kọ́ ráàlì kọ́ má lólùbáwí á dènà rẹ̀ aburú káwọn ọmọ wọn kọ́ má lólùtọ́jú á dènà rẹ̀ so àwùjọ wọn ó sì da jọjọ yóò da púpọ̀ torí tí a bá dá wọn dára wọn tá a bá pa wọn tá a bá fẹ́ wọn nítorí dájú náà ni pé aburú yẹn yóò sàn wa hmm. torí pé ẹni tó Hmm. so kò sì sílé tẹ̀yìn etí kú oníkálukú ò sì mọ̀gbà tó ń kú ìgbà tí wọn náà bá kú bó ló sì fa àwọn ìyàwó rẹ̀ sílẹ̀ hmm. ìgbà tó ṣe pé gbogbo bí gbogbo aná ti ń dàgbà tá à ń dàgbà ojoojúmọ́ náà látún fẹ́ yàwó sí a sì fẹ́ fẹ́ obìnrin tó jẹ́ pé kò tí ì dàgbà lọ títí nígbà tí wọn bá kú ipò tó bá wà tó wà ń pọ̀ ẹni tó tún lè lọ́kọ mi tí wọ́n bá pàtì ìbàjẹ́ ò di pé ń wọlé ń kárí ilé ń kárí oko hmm. kò àwọn obìnrin tọkọ wọn náà kú káwọn náà gbìyànjú láti túnra wọn ṣe hmm. káwọn náà gbìyànjú láti tọrọ ẹnu wọn ṣe hmm. torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tó ṣe pé ọkọ kò fi wọn sílẹ̀ hmm. ìwà wọn kì í ṣe wà tó dáa ọ̀rọ̀ ẹnu wọn kì í sọ̀rọ̀ ẹnu tó dáa ìdínú tọ̀pọ̀lọpọ̀ fi máa pàdánù ọkọ nítorí pé ẹlòmíín nísìn tó jẹ́ pé ọ̀rẹ́ ní ṣàánú rẹ̀ ọ̀rẹ́ nìkan fẹ́ lẹ́yìn ìgbà tọkọ kú yóò ti gbàgbé pé àánú ni wọ́n ṣe òun Mm-hmm. yóò ti gbàgbé pé báwo lọ̀rọ̀ ń ṣe rí kó tó di pé ọkùnrin yìí wá sànù ó mm-hmm. náà máa fọwọ́ lálẹ̀ náà mm-hmm. máa kó lẹ́tọ́ kan kìnnì kan wọn ò ṣe nǹkan kan fún un tó sì dà bẹ́ẹ̀ yóò máa sọ pé hmm, tí ọba sí ikú àlùmọ́ǹtì o tọ́pa bàbá alágbájá abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó ṣé sẹ́yìn náà bá fẹ́ yàwó tí máa ń sọ̀rọ̀ ọkọ tó ti fẹ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wípé ikú ló gbó nǹkan lóru rẹ̀ ṣé wọ́n lóun ọba fẹ́ láyé ṣé inú ti inú dùn sí. pé kò já mọ̀ nǹkan kan. Ah, ṣé ara ti yóò tiẹ̀ lele láti sọkọ fún pé ta ni lọ́ba lọ́ba lọ́rùn tó wà. so nítorí ẹ̀ téèyàn bá ti tún wa rẹ̀ sí téèyàn ní lọ́rùn téèyàn ò sì jẹ́ni tó ṣe pé yóò máa pokọ ọ̀bànújẹ́ fúnra rẹ̀ kó fẹ́ lómi mm. nítorí dájú náà ni pé ẹ̀rọ kọ mi kó náà ọba kó tún wá sí i wọn lọ́pọ̀lọpọ̀ náà mùsùlùmí lónìí mm. wọn ò mọ̀ kú wẹ̀ nígbà tó kú bá kú a máa wá sá sókè a máa sá sódò a máa béèrè pé ta lọ́mọ̀ kú wẹ̀ ẹ mm. eh, eléyìí lásán kọ́ tí wọ́n bá tún rókù ẹ̀ tí wọ́n tún máa béèrè pé ta ni wọ́n bá wà dì hmm. so bó o láti fa sọ gbẹ̀yìn sí lára hmm. so gbogbo eléyà lébù ńlá ni hmm. so ìbéèrè tẹ̀sìn yẹn kìí ṣe pé wíwẹ̀ kú lásán ó kárí gbogbo nǹkan ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ńlá lélẹ́yìí tí gbogbo ẹni tí bá ń gbọ́ kọ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ kọ́ lásán náà fi ń jẹ́ mùsùlùmí wọn ọ̀dá ìsìlámù yẹn mọ̀ wọn ọ̀dá mọ̀ alo alálásán náà wá ní kí gbogbo ará àdúgbò wa ṣe ẹni tí ó fèé lè ẹni tí ó fèé lè so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ náà. Asalaamu aleykum wa rahmatulah. Aleykum salaam wa rahmatulahi wa barakatu. Wo kọ yín? Àlí ló kọ mi láti sábò. Nílùú wo? Ògbómọ̀ṣọ́. Kí ni ìbéèrè yín pápápá? Yẹ́sà, a fẹ́ bi olùmọ̀wá léèrè nípa àṣìṣe tó máa ń wáyé lórí irun. Ó ṣẹlẹ̀ yí ìmáàmù tó ń lédè wọn sọ láti ìṣá. Hmm láti ọ̀dọ̀ yín ló ti re bété ìbéèrè yín ò sì tí ì fulẹ̀ dé àyè kan tí a ti lè rí nǹkan dì mọ́ ẹ tún lè gbìyànjú ẹ̀ padà oh nine oh five one six four five four three eight hello hello orúkọ yẹn bá gbóhùn o. ẹ̀yẹ́ mi ọládàáyọ̀ láti ọ̀gbẹ̀gún. kí ni ìbéèrè yín ẹ bá gbóhùn sókè díẹ̀ sí dáadáa kí gbogbo èèyàn gbọ́ yín kéke. kí ni ìbéèrè yín. ẹ jọ mo fẹ́ béèrè àmì lórí ìṣẹ́bẹ́yà lórí ọjà tó bá yá sí sáìdì ti wà ní orí ẹ̀ tó bá yá ní kí wọ́n ti fi ọlọ́sọ̀ láti fún ọkọ̀ wọlé ẹ̀ fún àdéhùn mi tí mo lè fà jáde. a gbọ́ yín dáadáa. mo ti mo ti gbọ́ àwọn yóò mọ̀ gbọ́ mi. ọ̀kọ̀ọ̀kọ́ ní tí wọ́n bá ti di iye lọ́jà láti ní iye báyìí pàtó hmm. òun náà nìkan ta sẹ́ni tí ó ṣe àgbàtà rẹ̀ só lè fowó kún hmm. àbí ó lè fowó kún àbí pé ìjọba ó di iye lọ́jà hmm. pé iye báyìí ni kẹ́ máa ta ẹ gbọ́dọ̀ ta ju iye báyìí lọ kẹ́ni tó wá rà kó wọ́n ta ju bẹ́ẹ̀ lọ àbí kó jẹ́ pé distributor tó kọjá fáwọn èèyàn ó ní iye báyìí ni kí wọ́n máa ta fún gbogbo ẹni tí ó bá rà hmm. so wọn gbọ́dọ̀ ta ju iye báyìí lọ séèyàn lè fowó kún hmm. lábẹ́ òfin ọlọ́run tí ẹnìkan bá rajà ní tó dáa ju ni pé kẹ́nìkan máa di iye lọ́jà fún pípé iye báyìí lẹ gbọ́dọ̀ máa ta simẹ́ǹtì yìí Hmm. iye báyìí lẹ gbọ́dọ̀ máa ta páànù kan léyìí hmm. iye báyìí lẹ gbọ́dọ̀ máa ta bàtà yìí hmm. wọn wá bá nàgbà Muhammad sallallahu alaihi wa sallam wọn ni kó díye lọ́jà káwọn ọmọ máa tajà ju iye tó bá dálé lọ anabi sallallahu alaihi wa sallam ẹ fa àwọn èèyàn lẹ kọlọ wọn máa rọ apá kan wọn lọ́rọ̀ gbàrà apá kan ó sì wù mí láti pàdé ọlọ lẹ́ni tí ó ṣàbòsí sẹ́nìkan. sọ tó mọ̀ sí pé price control nígbà mi àbòsí ni nítorí pé wàhálà tó ní kálukú ṣe kó tó di kọjá tẹ̀ lọ́wọ́ onìkan hmm. ló lè sọ hmm. ọlọ́run sì ṣe èrè léwọ̀ hmm. so kò wá sí èrè kan tá ń jẹ tá ń pè ní èrè àjẹwò lọ́rùn lábẹ́ òfin ọlọ́run káràkátà wọ́n má lórí bọ́ ọ bá ṣe gbọ́n tó lẹ́ni tí ń tà bọ́ bá ṣe gbọ́n tó lẹ́ni tí ń rà ni. sọ ẹni tó fẹ́ tà bọ́ bá ṣe gbọ́n tó ní òòrì tà lọ́wọ́n sí ẹni tó fẹ́ rà bọ́ bá ṣe gbọ́n tó ní òòrì rà lọ́pọ̀ sí so bófin ọlọ́run ṣe dá lórí nu. ibà mọ̀ pé Ànábì sallallahu alaihi wasallam ó ti dẹ̀yàn kíkẹ́ lọ ra àgbò wá fún rí so wọ́n fún ní dinar kan so ìgbà tó ta àgbò ìgbà tó rà àgbò tán hmm. ló bá mú àgbò ń mú bọ̀ wá lẹ́nìkan bá ń na lọ́dọ̀ rẹ̀ hmm. wọ́n ń ná àgbò yìí ní dínàrù méjì hmm. dínàrù kan ló ń fi ra wọ́n á ná ní dínàrù méjì bí kápẹ́ wọn hundred thousand fún yẹn pé lọ́ọ́ ra àgbò wa so wọ́n á ta àgbò yẹn ọ̀rọ̀ àgbò yẹn ní hundred thousand ìgbà tí ń mú bọ̀ wá ni tó ránṣẹ́ ọ̀rẹ́ ní ná lọ́dọ̀ rẹ̀ ní two hundred thousand ó wá ta àgbò two hundred thousand ó má gbò wá hundred thousand. anabi hmm. sọlọ alaihi wasallam ní kò ló ṣe jẹ ó ní báyìí báyìí báyìí lọ jẹ anabi wa ṣàdúrà fún pé ọ máa tàtà jèrè ni nínú ìgbésí ayé rẹ so ẹ rí i pé iye tí wọn fún ó ti ta àgbo yẹn ní ìlọ́po ó má gbò wá ó tún dá owó padà. so eléyìí túmọ̀ sí pé àwa ní yorùbá ní ìsìn tẹ́yìn bá ti dèrè bẹ́ẹ̀ wọ́n lè rí àjẹwú lọ́rùn. ẹlòmíì gan tún máa pè ní rìbá ìwọ rìbá ń bẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ọmọ gbólóhùn táwọn ń lò bó ló ṣe túmọ̀ sí táwọn fẹ́ lò fún mm. àti bí ó ti ṣe túmọ̀ sí. Mm. so ìyẹn tó bá pè yín lẹ rajà fúnra ara yín o mm. iye tó bá pè yín lẹ lè ta àmọ́ tẹ̀ ń bá ń gbàgbàtà ẹni tó gbàgbàtà ọjà wọ́n ní fifty thousand ní kẹta fifty thousand náà lẹ́ta tẹ́ bá wá rí ta jù bẹ́ẹ̀ lọ mm. àdúpẹ́ fọlọ́ ẹ rí ta ní fifty three mm. ẹ rí ta ní fifty five mm. ẹ kó gbogbo owó ní jíṣẹ́ fẹ́ni tó lọ́jà ni kí lẹ́yìn ta ẹ ta nǹkan kan ọjà ọlọ́jà lẹ́ta so lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá ní tajà ẹni ìfọkàntán ni iyekíye tó bá tajà ni ó kó owó rẹ̀ jíṣẹ́. hello. ẹ káàárọ̀ sà. orúkọ ibi tí ẹ fi ń pè yìí. ìfẹ́ ní bá yín sọ̀rọ̀ láti kàkàngbá nílùú kùmọ̀sí. kí ẹ dákun mo fẹ́ béèrè lọ́wọ́ dókítà wa ni ká nínú ìsìn mùsùlùmù ni mí tẹ́lẹ̀ mm-hmm. mo wá lọ ìgbà tí mo fẹ́ wed mo wá lọ fẹ́ christian mm. pé àwọn òbí mi mùsùlùmù ni mm. ṣé ẹ̀ṣẹ̀ ni àbí ìyàwó ló wà ń bẹ fún wíyàn bẹ́yìn. alhamdulilayi òfin ọlọ́run ọba ó dá lórí pé obìnrin mùsùlùmá kó má fẹ́ nìkan kan àfọkùnrin tó jẹ́ mùsùlùmí. Hmm. so gbàtẹ́yìn tí wàá síbẹ̀ ṣe ṣe yàn ẹ ti sẹ́lọ̀n hmm. ẹni tó bá ti sẹ́lọ̀n yóò tọrọ àforíjì ni hmm. tó bá tọrọ àforíjì ọlọ́run ọbọ̀ foríjì ṣùgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan pẹ̀lú ọ̀nà tá fi tọrọ àforíjì tiẹ̀. Hmm. ó nínú ẹ̀ṣẹ̀ tó ṣe bá tẹ bá ti sọ pé kọlọ foríjìn yóò foríjìn ó nínú tó ṣe pé ẹ gbé ni ẹ wá fẹ́ tọrọ àforíjìn ẹ kúrò nínú ṣi ẹ̀ṣẹ̀ gbé ẹ wá tọrọ àforíjìn wọn ò bọ hmm. foríjìn. èyí ó kọ́kọ́ kúrò nínú ìṣí ẹ̀ṣẹ̀ gbé ẹ wa aleykum salaam wa rahmatulah ìbéèrè mi ní pé obìnrin ti gbà ní ẹni sẹ́ni bóyá ọkùnrin ni àbí obìnrin kò ráàyè lọ wọ́ọ̀sì ẹjọ́ sínú ó bá wá fẹ́ sí o. àti ẹ̀wá gbọ́ wọ́n ní tí kò bá ráàyè lọ kírun ní ọjọ́ júmọ́ àbóyá kò ráàyè láti lọ kírun júmọ́ àgangan pé tó bá wá fẹ́ kírun padà báwo ní òkè. alhamdulilayi tó bá ṣe kéèyàn bá ní ìdíwọ́ tí ṣẹ̀rí àfaramọ́. so tí àsìkò jùmọ̀ tó bá fi lè lọ èèyàn àtirú rẹ̀ àtirú rẹ̀ mm. àtirú rẹ̀ tí wọ́n jọ nídìí wà ṣẹ̀rí àgbà kí wọ́n lè ṣe sọ̀látò bọ́họ́r ní jàmá. nínú díwọ́ láàrẹ̀ mm. nínú díwọ́ náà ló jò mm. so nínú díwọ́ náà ní kí wọ́n jẹ́ ẹni tí ń ṣètọ́jú aláàrẹ̀ lásìkò tí wọ́n ṣe sọ̀látò jùmọ̀ àyàn lọ́wọ́ ẹni tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ sí. àbí bí arìnrìn àjò náà. lọ arìnrìn àjò àfi tó bá ń dẹni tí ń gbèlú arìnrìn àjò ń tiẹ̀ tẹ́lẹ̀ náà sọ̀látùl júmọ̀ àké sọ̀ràn yà lórí tiẹ̀ sọ àwọn ẹni tá a ti dárúkọ yẹn tó bá wá di kí wọ́n parí sọ̀látùl júmọ̀ àlàwọ̀n dé hmm. wọ́n lè ṣe sọ̀látù bóòrù wọn ní jàmá hmm. ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn ò ní ìdíwọ́ so iṣẹ́ là ń ṣe mo fẹ́ parí iṣẹ́ tí mo ń ṣe kí n tó wá sí júmọ̀ ni wọ́n fẹ́ ṣe kinní kan ẹ̀mí àtẹnìkan là ń sọ̀rọ̀ ni ò jẹ́ kí n lè wá ẹ̀yin tí ẹ̀ mọ̀ pé wọ́n ti ṣe kọ́ ọ́ mà hmm. so irú àwọn eléyìí ẹ̀ gbọ́dọ̀ ṣe sọ̀látù bóòrù ní jàmá òun hmm. kálukọ́ da tiẹ̀ sí. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. o kọ́ yín. ọlọ́run bá sa olùwà ní ẹ̀sán lóore. àmín ó kọ́ yín pápá àgbà kí ni ìbéèrè yín. orúkọ mi ni ọmọ balùkùmọ̀ olóko látó kẹlẹ́ ní ìgbìmọ̀ṣọ́. à ń gbọ́ yín pa. láti ìbéèrè tẹ́ ṣe níbẹ̀rẹ̀ ètò ni mo ti fẹ́ béèrè nípa káwọ́ máa yà hmm. a rí àwọn tí àwọn gẹ́gẹ́ bí aṣíwájú ta àwárò ẹ̀kan wà lójú ọ̀nà. Hmm. tẹ́ńbà àwọn máa dáwọ́ ni a sì fi béèrè wọ́n ní èyí náà yege làwọn anìkẹ́ tó bá wa tàn mọ́lẹ̀ sí àyẹ̀ bákan náà lórí àtàyámọ̀ hmm. ṣé àtàyámọ̀ mọ́yọ kan ìrun wákàtí kan ló gbé ni àbí gbogbo òrun ni tí ọjọ́ kí n bá lu alájọ́ ti bá lu aláyẹn rírì mi lélẹ̀ bákan náà ṣé àtàyámọ̀ èèyàn máa ń ṣe kó kúrú alẹ́ bùkátà sí kébi tó kù ti kú kò tómi kò sí kan ṣé báwo náà ṣe gbẹrú òkú bẹ́ẹ̀. Mm. alhamdulilayi lẹ́yìn ìgbà tá a bá gbé orí sókè láti rò kú ọ wọ́n ní a máa rí àwọn kan tó jẹ́ pé wọ́n dáwọ́ sílẹ̀ àwọn kan sì kà ọ́ láyà eléyìí yapa inú wà láàrin àwọn olùmọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n jù òun náà ni pé a tún káwọ́ láyà ni torí Wa'il ibn Hujr sáábẹ̀ ni ó ní àárín ànábìrì ní dúró àyàfi kọjá pọ̀ káwọ́ lera wọn lórí àyà rẹ̀ hmm. a sì mọ̀ pé nítorí síwájú rúkú ìdúró ni nítorí wá lẹ́yìn rúkú ìdúró náà ni torí ẹ̀ ló ṣe jẹ́ kó àwọn olùmọ̀ kẹ́gẹ́ albani ọlọ́nkọ́ bá tí wọ́n sọ wípé àdádálẹ̀ nìkan tún káwọ́ léra wọn lẹ́yìn ìgbà tá a bá gbórí sókè láti rúkú so ọ̀rọ̀ wọn ò ṣe déédéé nítorí kékè ni wọ́n ń pè ń tọ́wà lẹ́yìn rúkú tẹbi dúró náà lọ náà ẹ wá pa ọ̀rọ̀ sàábẹ yẹn rẹ kọsíkẹ sẹkù lórí pé tọba wà ń dúró kó tó rúkú nìkan ni kò sì sọ bẹ́ẹ̀ ó ní gbogbo ìgbà tọba wà ń dúró torí rẹ̀ etí ẹ̀rí tó òun náà ni pé ìdájọ́ tí ń bẹ fún kátó rúkọ hmm. òun náà ni ń bẹ fún ìgbà tá a bá rúkọ nípa kíka wọlé wọn lórí àyà wa. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àtẹ̀yàmù tá a lè fi ṣẹ́jú sọ láti ẹ̀yọ̀ kan lọ hmm. ìyapa wà láàrin àwọn olùmọ̀ lórí eléyìí náà ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n ni pé lópin ìgbà tí ń tí máa bá lù alájẹ́ ọ̀bá ṣẹlẹ̀ síyàn hmm. tí ń tó sì mú yàn ṣe tẹ̀yàmù tí ọ̀bá ti kó bẹ́ẹ̀ bí kápá àromi àromi ti sìn hmm. bí kápá rẹ̀ ní ṣe wá àti ìgbádùn hmm. bí kápá lè débi tó mi wà ní àti tí lè débẹ̀ hmm. tẹ̀yẹ́mú mi wà lálàáfíà ẹ tún lè fi ṣe sọ láti mi. ẹlẹ́kẹta wọn ní tí òkú bá kú níbi tí ò ti somi báwo láti ṣe ṣe tó kú bá kú níbi tí ò ti somi á sì tẹ̀yẹ́mú mi fún ni so gẹ́gẹ́ bí ẹni tó dé mi kọ́ọ̀tù náà ni tó fẹ́ ṣe ihram tó fẹ́ gbé ihram hajj tàbí umrah kọ́ wá sómi bẹ́ẹ̀ àwọn olùmọ̀ sọ pé yóò ṣe tayammum dípò rẹ̀ ni ṣùgbọ́n tó bá pé tẹ̀yámùmù yẹn obìnrin ló bá kú hmm. àwọn ọkùnrin náà sì wà níbẹ̀ wọ́n yìí sọ́mà rẹ̀ hmm. wọ́n yìí ṣe bàbá rẹ̀ hmm. wọ́n yìí ṣe léèwọ̀ rẹ̀ wọn ò tún ní ṣe tẹ̀yámùmù yẹn ga fún un bẹ́ẹ̀ sì lọ sínú torí pé ẹ̀lẹ́tọ̀ láti fọ́ pa lójú. ibi tí adé dúró yìí láti láǹfààní láti jó ìpè ẹyọ kan péré máa lẹ́yìn ìgbà náà lábàá máa ṣe bẹ́ẹ̀ á máa ṣẹnuró ẹ lọ́wọ́. ẹ lọ́wọ́ sọ́wọ́ àríkò. wàhálà ìgbìmọ̀ sálámù rahmatulah ó kọ́ yí ìbéèrè yín pápá pàá. orúkọ mi ni alansor láti sábó ìbéèrè mi ni pé tí tó bá ṣẹlẹ̀ yìí pé ṣe àṣìṣe hmm. so ìran ìṣá ni hmm. ó jẹ́ oníraka mẹ́rin ìmáàmù wa kí ó wá kí raka méjì àkọ́kọ́ ó jókòó hmm. ó wá kí wọ́n wà so gbogbo àwọn tá a wà lẹ́yìn ìmáàmù gbogbo àwọn náà à ń kóra bọ ọlọ́run ní pé kọ́lára kẹ́lẹ́ nǹkan máa sọ̀rọ̀ hmm. mọ́mú wá dìde mọ́mú tó wá mú aká méjì mẹ́wàá hmm. ó tún jókòó àtàyẹ mẹ́ta hmm. ni aká ṣe lórí ọ̀run tó àwọn àdìgẹ́ bá a sọ mọ́lẹ̀ sí pé lẹ́yìn ìrìn àjò rárá àti àdúrà ti tán. alhamdulilayi tó bá jẹ́ pé ìgbàgbé lọ́ba bì so imam lẹ́yìn ìgbà tó bá sálámà yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì eléyàn sojúdò sáà fún àlékún tó ṣe nínú sọláàtì látàrí ìgbàgbé hmm. so yóò wá sálámà lẹ́yìn rẹ̀ hmm. ẹ̀yin náà ẹ ṣe gẹ́gẹ́ bí imam ṣe ṣe ọlọ́run ọba ọgbà hmm. ṣùgbọ́n àkíyèsí tó wà ń bẹ ni pé kò yẹ ká máa ṣe sọláàtì pẹ̀lú ara lásán láì sọkàn bẹ́ẹ̀. naam jazakumullahu pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí tá a pè ní alefik fidin eléyìí tí ẹ ti láǹfààní láti jẹ aládùn rẹ̀ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ rẹ̀ abẹ Allah subhanahu wa ta'ala kó bá a ṣe àlékún arísìkí tó pọ̀ sí fún wa kó sì bá a fi bárọ̀kà sí fún wa bákan náà kó bá a ṣe àlékún àrànṣe sí fún wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ limedina center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ láì gbàgbé abu amina láti òkè àdó akíntola tí wọ́n dìjọ wá ọ̀làdùnní bello ní orúkọ tí èmi ń jẹ́ insha allah bí wọ́n ti là ọjọ́ mẹ́jọ ìní náà ni kí ẹ tún jẹ́ ká jọ pàdé pọ̀ lórí ètò yìí títí gbà náà ni mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá kíkí tí ó lálàáfíà tó tún sàlùbáríkà jùlọ wípé wassalamu alaikum warahmatullahi wabarakatuh.